JV. DJ Omar. you now. Thank you now. Solano, Solano, Solano. No. The DJs, for now, please thank you. Thank you. Ah, honey glue. Àwọn olóṣì lọ fọ́ sí tọ́pọ̀lọpọ̀ ọ The fọ́ ọ lọ fọ́ náà mọ́tò Ekoi, this Lagos is a very rascal. Liz. The building. In the building. Oh, baby, I'm a Togoni. Very Togolicious. Yes. àwọn olórin kan wà ọlọ́run òun ló gbé àgbèrè ọ̀wọ́. kábíyèsí ti dé kábíyèsí dé the king of the dance. Omiṣore lọ́sùn very very generous people. This one ọ̀nà ọ̀nà abalẹ̀ nígbà tí wọ́n búrọ́kì gan ẹ̀sìn àwọn ìwà ìgbé alábàáyé bẹ́ẹ̀ náà rò. Ẹ búrọ́kì padà ẹ wá lọ́wọ́ ẹ ẹ wá mú ọ̀sì ẹ̀ wò. Nísìn àwọn bàbá máa padà wá ẹjọ́ midday artist ah, midday ẹwà ẹwà tọ́ba bí tọ́ba bí ẹ̀dá torí bí wọ́n sọ pé ìyàwó tọ́ba tọ́ba bí ẹ̀dá kọ́ náà tọ́ba bí ọ tọ́ba bí àfíìsì ọ tọ́ba bí ẹ̀dá wọ́n mọ̀ ọ́ ilé tọ́mi ọ àbọ̀dé àfíìsì yìí ah, mi. ẹ ẹ wọ́n ò lè sọ ìgbìlẹ̀ mélòó lára àtúntò náà lórí olùlọmọ yunifásitì owó erin eh, eh, ẹfun alo. àfi bí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ tó ń pèsè ọ̀nà lásù. pọ́ọ̀sì yìí lè lọ́wọ́ bọ̀ yìí eh! owó padà ẹyọ ń bẹ̀ ẹfun alo. mi dé máa ṣe youtube ní kọ́tọ́ ṣe yìí o. àbíkẹ́ òun lọ youtube o. irọ́ ó gé omi mo ò mọ bàbá ọkọ ẹ mọ. òyìnbó náà tẹ̀ ti dé pọ́ọ̀tì fún kéré gbé àti ìyàwó máa lè.